أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال موسى لقومه إن الله يأمركم أن تذبحوا بقرة قالوا أتتخذنا هزوا قال أعوذ بالله أن أكون من الجاهلين قالوا لنا ربك يبين لنا ما هي قال إنه يقول إنها بقرة لا خالد ولا بكر عوام بين ذلك فقالوا ما تؤمرون قال ادع ربك يبين لنا ما لونها قال إنه يقول إنها بقرة صفراء فاتع لونها تسر الناظرين قالوا ادع لنا ربك يبين لنا ما هي إن البسط شاف علينا وإنا إن شاء الله لمهتدون قال إنه يقول إنما إنها بقرة لا ذلول تثير الأرض ولا تسقي حوزا سلمة لا فيها قالوا الآن جئت بالحق فذبحوها وما كانوا يفعلون ويذق وتنجم نفسا فادرعتم فيها والله مخرج ما كنتم تكتمون فقلنا اذوقوا ببعضها وذلك يحيي الله الموتى ويريكم آياته لعلكم تعقلون أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمسه ونفخي ونفسي بسم الله الرحمن الرحيم alhamdulillah súnmọ̀ sọ́láàtù wàsálàmù àlá rasulillah adá ọpẹ́ tó pọ̀ fún ọlọ́run ọba a fi ọpẹ́ fún ọlọ́run ọba adá ọpẹ́ fún ọlọ́run ọba ọba àlejò ọlá alhamdulillah wàyí ní ha. bá a bá ní ká máa ka orí ọlọ́run kọ̀ǹkà ń tèbù lórí ọlọ́ àwọn ọ̀rọ̀ náà ó bẹ̀rẹ̀ níjọ́ òní àwọn ń ka méní méjì mẹ́ta mẹ́rin tó fi wá lórí àwẹ̀ ọ̀mọ̀bọ́ọ̀nù ó di mẹ́tàlá lélẹ̀ tí í ṣe tẹ̀sẹ̀ alhamdulilayi ìwọ tí ọba gbọ́n tó ń tẹ̀lẹ̀ lánàá nígbà tẹ̀lé gọ́ọ̀sì expressway níbẹ̀ yẹn lásìdẹ́ǹtì ká ti tẹ̀lẹ̀ láti gba àwọn àgbọ̀nbá òjìnà títòsí ọ̀dọ̀ wọn nítòsí búrúmàrájì ásídẹ́ǹtì tó lágbára títílé làtẹ̀ mọ́tò mẹ́lẹ̀ ẹni tó kúkú ẹni tó rú gégégégé rú gégé ẹni tí wọ́n gbé lọ sọ́ọ̀sì tù ń bẹ̀ lọ́ọ̀sì tù yóò kú yóò yé kò yẹ́ nìkankan. الحمد لله رب العالمين bàbá máa dúpẹ́ fọ́lọ́ kò ní ẹ̀rọ mi ní ọgbẹ́ ẹ̀jẹ̀ máa ń dúpẹ́ fọ́lọ́ kò ní sí tọ́jà pé gàrí mo Ṣèṣí tí wọ́n bá ń bẹ láyé ọ̀rẹ́ nìkan tí ó ṣe tọ́rù ń jọ́ka tọ́rọ ọjọ́ tọ́rù ọ̀fẹ́ tó rẹ̀ nìkan tí ó bímọ nú àwẹ̀ tí ó fi súnú ọmọ tí rọ̀ ọ̀fẹ́ tí wọ́n náà yàgò súnú ọmọ wàá jẹ àmàlà ọ̀fẹ́ káàsì ní jọ̀lọ́ọ̀fù wọ́n ṣe wàá jẹ jọ̀lọ́ọ̀fù ọ̀fẹ́. Sọ́wọ́n tó ti kó aṣọ máa sínú tí wọ́n á máa gba àwẹ̀. Ní ìtẹ̀síwájú ọ̀rọ̀ àwọn ọmọ Ísírẹ́lì yìí òun náà la tó ń bá lọ àáfàá ní kí ló fẹlẹ̀ wàá gbọ́ ìtàn tó tún fẹlẹ̀ táwọn ọmọ ìsírẹ́lì ó rí pa àti kákọjá nù tẹ̀sí ìwásọ́lẹ̀ àlùfẹ́ míì náà ń jẹ́ pé wá pé àwọn ọmọ ìsírẹ́lì sùfàhà òpè ni wọ́n òpònú ni wọ́n afọ́kùngbèmù ni wọ́n aláìníla akáyì òun ni wọ́n. alimoyim sọ̀rọ̀ tó nínú wà wọn òun ni kéèyàn máa béèrè foolish and stupid questions. dọ́kítọ̀rì ọmọ nǹkó ìfarabalẹ̀ abalị sàlámù nke bẹ̀ nǹkó ọmọ ìdí ìdáadáa sórí awọn tá à ń sọ èèyàn yi. à ń lónìí wọn èèyàn kan ni wọ́n tọ́já pé tọ́lọ̀ ń bá ní ṣe nǹkan èyí tó ti yẹ kí wọ́n ṣe wọn máa wá bèèrè foolish question wọ́n máa bèèrè question rádà إن الله يأمركم أن تصبحوا بقرة قالوا أتتخذنا هزوا قال أعوذ بالله أن أكون من الجاهلين sọ̀rọ̀ ọmọ Ísírẹ́lì ara àwọn òpònú wọn ìwà òmùgọ̀ wọn òun ni ká tó máa rò pàdé bí Ọlọ́run bá ìwọ tí wọ́n fún ní àyà kùránì mùsọ́fà yusuf wọ́n fún ọ láyà kùránì pé ẹ̀rí rẹ̀ nínú kùránì ẹ̀rí rẹ̀ nínú súnà ẹ̀rí tàbí wọn pé kódà ká máa parọ́ o tó ń parọ́ kódà kéèyàn máa rìn òwò o tó ń rìn òwò kódà kóbìnrin ọmọ àti ràálẹ̀ o tó ń ti ràálẹ̀. kódà kọkùnrin àtòbìnrin ọmọ ọ̀bọ̀ra wọn lọ́wọ́ ó tó ń fọwọ́ kọmi kódà ká máa wo blue film ó tún wo film <clears throat> àwọn ẹyẹ ayé ẹran yóò ṣogbo àwọn eré Yorùbá abútẹ́ máa wò lè yí tí dájú rẹ bá fi ló kó pa lọ tí má rẹ bá fi ti rúùmù èmi ò wéré burúkú eré tí mi dọ̀tà ọ tí wọ́n bá sọ fún ọ pé ìdáàbò ọba yúnífọ́ọ̀mù ìjọsìn ní tó o ń bọ̀ wá sùkú bù àwọ̀ ìdáàbò orí yúnífọ́ọ̀mù tó wá délé ọkọ̀ sọ́wájú làwọn yóò ti rí ilẹ̀ kodoro sọ ládàradà tí ò ní lò dáàbò yóò wà níbi ányá wọ́n sọ wípé ẹ̀sìn kámẹ́rà àsìkò ráwọn tí ọ̀nà pa yóò gbogbo nǹkan burúkú ló gbọ́dọ̀ jìnnà sí wọ́n ní ọ̀dà aká máa nífẹ̀ẹ́ ọ̀tá ọlọ́run ni wọ́n nífẹ̀ẹ́ torí bọ́ọ̀lù tí kò tí ọ lórí ìgbà Ronaldo ọlọ́run ní jẹ́ nífẹ̀ẹ́ wọn tí màá kórìíra wọn kú mi àbí tó bá gba ìsìláàmù nínú wọn kódà ọ̀kan nínú wọn jẹ́ ọ̀sọ̀ bẹ́ẹ̀ pé òun ò tiẹ̀ òun ìwé kan bẹ tí ẹnẹsẹ̀ sí láwùtẹ̀ tí wọ́n ṣe àábẹ̀ kọ̀ mo lè padà mú wá tó rí kí n ka ọ̀rọ̀ yẹn fún ẹ níbẹ̀ becoming a stranger as I am à ń kóńgẹ̀ bí bá yáa di àjòjì gẹ́gẹ́ bí mi náà ṣe jẹ́ àjòjì ìtumọ̀ àjòjì ní tí ń ṣe tọ́lọ̀ nínú òwe yẹn wọ́n kó ọ̀rọ̀ kan nínú àwọn ọ̀tá ọlọ́run wa tó jágba bọ́ọ̀lù ó ètùwọ́tọ̀ ọjọ́ òṣù yóò lọ́wọ́ òjì ẹ̀kọ́ láìpẹ́ wọn kankan ìwọ́n wá ńlá ìkẹ́ ọ̀rọ̀ ju wèrè nítorí Ronaldo tó rí na sí Ronaldo ó tó bó tó sọ bọ́ọ̀lù wà láì sábà bó mi lè láyé èmi tí ọlọ́mọ ń ti bọ̀ ọ̀rọ̀ èyí wà sọ Ronaldo sọ Chelsea aṣọ Arsenal ọlọ́mọ padà sí ibú tí fi máa lọ kódà ọmọ mi nínú kí n jóná àdìgẹ náà fi ẹni tó o bá nífẹ̀ẹ́ sí wàá wà pẹ̀lú ẹ̀ ìyáàmà tó bá jíjọ ògbé ìgbé tó wọ́n já sí wípé èèyàn rí òun lọ nífẹ̀ẹ́ sí ìwà àti ìgbèrò máa náà. Bọ́lá já sí pé nífẹ̀ẹ́ sí ìwà àti mùsùlùmí ẹ̀ẹ́jọ wà papọ̀ tó bá di ní ọ̀run èmi nífẹ̀ẹ́ mo nífẹ̀ẹ́ Roma mo nífẹ̀ẹ́ tó bá dijọ́ gbèǹde àkèámà ọlọ́run ọba wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ míì nípa àwọn ọmọ ìsírẹ́lì yìí ọlọ́run bá ní wàyí ló kọ́ làánú ọ̀sàlẹ̀ àti nígbà bí ìwà tó ń sọ fáwọn ọmọ ìsírẹ́lì tá à ń sọ̀rọ̀ lọ àyà àlọ́ ń pa yín láṣẹ oníkẹ́ ẹ̀pà màálù. ó ti ń sọ máa ń lúurú tí wọ́n fẹ́ máa jọ́sìn fún jù ní nígbà ọlọ́wọ́ fẹ́ pa wọ́n màálù yẹn náà ló tún wá pa wọ́n pé màálù ẹranko tá a máa pa á jẹ ni màálù ọ̀já mọ̀ nǹkan níwájú ọlọ́run ẹranko tá a ti ń súná ẹranko tá a ti ń ẹranko tá a ń pa á ẹranko tá a ń pa ẹranko tá à ń pa àjẹ lọ́sọ́ lásán èyí wá fẹ́ máa mú níjọsìn ọ̀dà iná lọ àyà morúkọ àǹtàdúbà òru àkọ́rọ́ta. àlọ́lọ́wọ́ bá ní kẹ́ẹ̀ pa màálù ẹ̀yọ kan péré jama màálù kan ó clear bí ó clear màálù kan clear bí ó clear sábà sọ fún ọ pé màálù kan ni ọ pa ó pa màálù kan àbó ní pa ọ wàá rí bí wọ́n ṣe ya òpònú bí wọ́n ṣe wá béèrè question. tí wọ́n béèrè question táyé ti wá nira fún wọn tó fi já sí pé màálù tí wọ́n padà fẹ́ pa èèyàn kan ló nínú ẹ̀ nínú òlu. ọlọ́run ní àní ẹ̀pá màálù fẹ́mi ọlọ́run ẹ̀pá fún nǹkan kan tá a sọ láìpẹ́ yìí kọ́ọ̀lù àtàtàfíìlù náà òzò wa wọ́n ní rẹ̀ mọ́ta sóòfin àti ẹ̀yẹ ni ìrẹ̀ mọ́ta sóòfin àtọ̀ òun fi àjọ̀wẹ̀kẹ̀ òun fi wá dá ọ̀wẹ́kẹ̀ ní rẹ̀ mú sáyì ọlọ́wọ́ ọba àlejò ọlá ó wá sọ nípa wípé irú béèrè burúkú táwọn ọmọ yẹn wọ́n rò pánà bí ọlọ́run máa ń ṣàwàdà káwàdà wọ́n rò pánà bí ọlọ́run ọmọ mú ọba máa ń mú yàn ṣeré èsè gidi people not take you serious bẹ́ẹ̀ dà bá a gidi láti secondary school rẹ ma ṣe dédé

ọgbọ́dọ̀ máa ṣàwádà wèrè ọgbọ́dọ̀ máa ṣàwẹ́wà ọgbọ́dọ̀ máa fẹ́yìn wèrè sáwọn èèyàn ọgbọ́dọ̀ máa wá jẹ́gẹ́ gbogbo nǹkan náà ní april fool and joking irú joking wèrè wo ọgbọ́dọ̀ jẹ́ tí wọ́n joke ọgbọ́dọ̀ jẹ́ nìkan tí èèyàn ṣeré sí ẹ̀yẹ òyẹ òyẹ òyẹ ẹ̀yẹ

ìrẹ́ Mùsá sọ ọ̀fẹ́ máa mú àṣì ẹni ọ̀fẹ́ máa gbá wa lẹ́fẹ̀ẹ́ ọ̀fẹ́ máa bá wa ṣàwàdà sọ ọ̀fẹ́ máa ṣe pẹ̀lú wa ni kọ́ọ̀lá àrùn dúbì ńlá àyà àkùnrin náà ló jẹ́ àṣìlẹ̀. alẹ́bí wọ́n bá àà èmi ànábì ọlọ́run àwàdà ẹ̀fẹ̀ jókìn èmi kọ́mẹ́dì àrùn dúbì ńlá yìí mo fi ọlọ́run wá sọ̀rọ̀. an àkúnà nínú ìjà ìlú kí n jẹ́ kan nínú an àkúnà nínú ìjà kí n jẹ́ kan nínú àwọn tí wọ́n máa fi an àkúnà nínú ìjà kí n jẹ́ kan nínú àwọn an àkúnà nínú ìjà kí n jẹ́ kan nínú àwọn gbogbo an àkúnà nínú ìjà kí n jẹ́ kan nínú àwọn tó rí wọn an àkúnà nínú ìjà kí n jẹ́ àwọn aláwàdà àáfàá ní kí ló tẹlẹ̀ jẹ́ ń kọ́ka láti inú tẹ̀síìrì bàbá sọ́ọ́lì àlọ́fẹ̀ mi. bàbá ní n tó tẹlẹ̀ tọ́lọ̀ ọ̀sẹ̀ níkànpá màálù òun ni pé kùtìlà mi ní ó ń lọ́pọ̀ pàtàkọ́ sọ̀ mú wàtàdá fàró kúló ń yàdáyé anáhàwò láàyè kọ̀tàlóhù. bàbá sọ́ọ́lì àlọ́fẹ̀ mi nínú tẹ̀síìrì wọn wọ́n ní n tó tẹlẹ̀ ni pé wọ́n pa ẹnìkan nínú àwọn ọmọ Ísírẹ́lì wọn wá mẹni tó pa ọ̀gbọ́n tí mò ń sọ yé wọn ṣe kí ni wọn mọ ẹni tó pa ẹni tó kú àtàrà pé wọn mẹni tó pa ẹni tó kú yìí wọ́n ti wá ń bára wọn ẹjà wọ́n lẹ́yìn wọ́n lọ bá ìwọ́ ni ìwọ́ ni wọ́n ni wà sí ẹ̀já sílẹ̀ àwọn ká apá tó bíbí yín lọ́pàá torí ọ̀rọ̀ kiri tá à ń jà sí ni ẹ̀fúra sọ̀rọ̀ rẹ̀ wọ́n jọ fẹ́ sísà kan bóyá sísà yẹn tí ọjà òkèjì lọ ni ló jẹ́ ọ̀pá gbogbo available options òun náà wá ń wò wọ́n wá ń bára wọn jà kálukú wá ara wọn ìmíkọ́ ọmọpá ìwọlọpá àwọn náà pa àwapá apá aláwọn ni alóhùn ni ni àwọn ni kọ́ fa wàhálà láàrin ara wọn àwọn kan sọ pé àwọn eléyìí ni àwọn kan láwọn kọ́ àfáà ní àtà káàdá bàbá wọn sàlàyé débi wípé àdánwò ti fẹ́ ṣẹlẹ̀ báyìí náà ń láàrin wọn nígbà tó wá di pé wàhálà wá ṣẹlẹ̀ bóòrò láàṣẹ wá mẹni tó pa ta ló pa àlẹni tí ó pa. bàbá ní wípé kó o wà láhájà táǹdì náà ìlà àánú àlìlà lèmọ́dá kùtìlà bàbá ní òsì ń tọ́kàn wá wá kí tí wọ́n pa

tí ó di wàhálà láàrin ara wọn àwọn kan sọ páwọn kan ni àwọn kejì nírọ̀ ni sótìyé apá kan ń bápá kan jà apá kejì ń dìfẹ́ǹdì ẹ̀ ìyẹn wá fàtán ni pé ọ̀dà ìlànà bíi láì mọ́sá ọyẹ jálọ ọ̀dọ̀ ànábì wa Musa àléyé sọláàtù wàsálàm wà ìkùdírù náà mẹ́ni lẹ́bí ọ̀tálàwú Musa òkùnṣẹ́ tìbánàbí ọlọ́ọ̀ni àwọn ọmọ Ísírẹ́lì pẹ̀lú lórí burúkú gbogbo àwọn tó ń sọ láǹjì wọn máa ń sáwọn tó ń sọ. ó rí pé tọ́wọ́ bá sì wò dáadáa àwọn tó jẹ́ ní ibú láwùjọ tiwa náà wọ́n lè gbà pé tọ́rọ̀ bá fẹ́ dàrú pé ẹ̀jẹ̀ àkùlọ̀ gbà fà tẹ́lẹ̀ à àbò ní parọ́ wọn ò fẹ́ ṣe ń tó ìṣe ni ìbò làwọn òde àwọn ẹjẹ́ sọ̀kòtò wọn fò ké àmọ́ wá dáhùn bọ̀ sí ìyàwó wọn àwọn èròjà àbúgbò láti àwọn ọgbọ́jú mẹ́ta àwọn àbá lóhùn ṣùgbọ́n tó bá dà àárín kan wọ́n mọ̀ pé wọn làwọn lè ṣe kí ni o làwọn lè wá bá bí ọ ẹ lọ fà wọn sọ́dọ̀ àfa ọkàn balẹ̀ àfa ò lè ṣe aburú pẹ̀lú wọn láàfà àtọ̀bájà bẹ́ẹ̀ ni ọlọ́run gbé sáwọn àfẹ́ ilé òsù tí wọ́n ń pa ọmọ ọlọ́mọ lálẹ́ ni o gbé sáàfà ti pa aláǹgbá ti tó ń pa tó ń ju odidi màálù láàyè àbí ju ewúrẹ́ láàyè tí ó gbé kókò lé lórí tí ó ju láàyè láì bí kí ezeru àfẹ́ ilé òsù àwọn àfẹ́ ni ọlọ́run là ń sọ báwọn ọmọ Ísírẹ́lì ṣe yàtọ̀ ọ̀dì tó wọ́n mọ̀ pé ẹni tó lè bá wọn ṣèwádìí òun ní bá ní anábì wa Mùsá alayhi salatu wa salam fàdá àbú ilé yìí wọ́n wá lọ bá anábì Mùsá ìrẹ̀ Mùsá kí ló ṣẹlẹ̀ bóun lẹ́sẹ̀ fẹ́ bá wà ṣe táàfì lẹ́ni tó pẹ́ ní wa. àfáwọn ẹ̀dùnú kẹsìr ọlọ́mùbá ni yọ́nú sí wọn àwọn tó mú ẹgbàá wà kan wá látọ̀dọ̀ àfáwọn Muhammadu ọmọ sèrèé tó wọn náà gbà wá látọ̀dọ̀ ọ̀bẹ́dà ọ̀sàlùmọ́ni wọ́n ló sọ pé káànà rọ́jò ló ń bá ní ìsọ̀rọ̀yìnlá àkímọ́ láyú ládùláwò wọ́n ló sọ pọ́kùnrin kan bẹ nínú àwọn ọmọ ìsírẹ́lì wọ́n lẹ́nu yẹn nínú àwọn ọmọ ìsírẹ́lì àgànnì kò bímọ kankan kò ṣe kí ni kò ṣe kí ni gbogbo àwọn tí ma bí wọ́n tọrọ ọmọ ọlọ́ọ̀bá ni fún wọn lọ́wọ́ àdúgbò rẹ̀ ni tí ò bá ma tọ́ba tẹ́sì bí ọmọ kan tó kú wàhálà ni so lásìkò tọmọ kùn tẹ́ bá lọ fọ́ fún gbàrẹ̀ yóò máa gbóná ni yóò máa gbóná gidi òun ni. jama akínní tó wá fẹlẹ̀ wọ́n ní òbí ma kaka wàkánà làwọn máa ló ń lówó tọ́pọ̀ gan bóyá mo ti bí lọ́ní àní wàkánà ibnu àkéyì wáárí sàwú sọ wáárẹ́ ni tó jẹ́ ọmọ bọ́dà rẹ̀ ọmọ ọmọ ìyá rẹ̀ òun náà ni ó jogún ẹ̀ kò lẹ́bí kankan ju ọmọ tó jẹ́ ọmọ bọ́dà rẹ̀ yẹn lọ fàkọ̀bálàwú ọba pa ọba ṣe kí ni ọba pa ẹ̀yìngbà náà lọ́wọ́ gbé lóru ọ̀wọ̀dọ́ àwú alábàádì rọ́jò lé mílíọ̀nù. ńgbà tó papá ọwọ́ lọ gbé sẹ́nu ọ̀nà àwọn èèyàn kan sọ ọgbọ́n mi yé irú ìtàwọn èèyàn kan náà máa ṣe ń bì ló ti gbọ́dọ̀ máa sọ́ra àwọn bàbá àgbàláyé ìjọ tó bá fẹ́ sùn wọn ò gbóra gbogbo inú ọgbà wọn sẹ́nì kankan ò kó òkú síbi kankan ṣé ilẹ̀ wà ní sísí tó lè lè gbà wọlé tọ́ba ti jọ́ kejì àwọn náà wọ́n lọ ọkọ̀ ọlọ́pàá ọlọ́pàá ọkẹ́ ààrẹ ń ṣe ní wọ́n ìgbà tó wá ọ̀pá rẹ̀ ọwọ́ lọ gbé sẹ́nu ọ̀nà ilé ọkùnrin mi súnmọ́ àṣùbà yàgbàáyì àlẹ́yìn bàbá ìgbà tílẹ̀ wá mọ́ lọ́wọ́ mo ti pa ọ́nkù mi ẹnu ọ̀nà ẹ̀ láti bọ́ǹkù mi tí wọ́n fi ń yọ̀dà síra wọn tó ti di pé apá kan wọn wọ́n fẹ́ máa bá pákan jà wọ́n fẹ́ máa fa wàhálà láàrin ara wọn. wọ́n láwọn tó wá jẹ́ zàwúrà yìí mi ni olùwà noah àwọn tó wá ní làákàyè tí wọ́n gbọ́n nínú wọn wọ́n wá ń sọ pé kí ló dé kí lẹ fẹ́ máa para yín fún wàhálà rọ̀ sórí ọ̀rọ̀ ìfẹ́ ṣe bá nàbí ọlọ́run mú sáńdẹ láàrin yín kí lẹ́ẹ̀ máa para yín fún torí pé nìkan pé nìkan ìrẹ́ tó pa ọyẹ lọ bá Musa pàtàkì Musa aleyhi salam fàdákà wọ́n bá lọ sọ bá nàbí ọlọ́run gbé tó èèyàn wa fẹ́ mọ́ òun wá bá wọn bọ́lọ̀ wọn bá sọ̀rọ̀ ó ní قالوا أتتخذنا هزوا قال أعوذ بالله أن أكون من الجاهلين ọmọ Ísírẹ́lì wọn nílà akẹ́yìn anábì Mùsá kọ́lọ́fòògùn ojúlọ yín ẹ̀yin lẹ́rí bánàbí fúnra lẹ́wọ́ bá sọ ń tá a ṣe fún wa èèyàn tó wá bá yín bọ́lọ̀ sọ̀rọ̀ mo sa mo rọrọ̀ màálù làwọn abọ́ sọ ní ìlú màálù bí igbó èwo tó ní màálù ṣé màálù níbẹ̀ ni wa tó kú ntọ́lọ̀ ó ní ẹ ṣe lọ ṣe màálù lọ́lọ́run ọba ní ẹ pa jamaa wọ́n ní nígbà tó wá di pánàbí mọ́ńsá tó ṣe báyìí fún wọn ìbéèrè tí wọ́n béèrè à ń bọ̀ wá lẹ́tà wọ́n sá padà pa màálù yẹn soya rí òye wọ́n ní màálù yẹn nígbà tí wọ́n béèrè béèrè béèrè béèrè irú màálù wọn ní bóò ní kó ṣe rí ṣé báyìí ni kó rí ṣé bá kakọ́ àwọn ìbéèrè òpònúwò náà béèrè ìwọ́jẹ́ àjọ máa wú lọ kọ́ ló dẹ̀ yé máa قال إنه يقول إنها بقرة لا فارض ولا بكر عوان بين ذلك ففعلوا ما تؤمرون Ànábì Mùsá ní etí Wọ́n ní wọ́n mú sọ́bà níbẹ̀ lọ́wọ́ ọba rẹ̀ torí alábá sọ́njọ́ asúlẹ̀ Ádámù. Ọlọ́wọ́ ọba rẹ̀ wọ́n ní sọ́kọ́ ọba wa. Orí pípọ́ dì ní ẹ́, òpònú ní ẹ́, ní ẹ́.

tí wọ́n tó wá ń sọ wípé tó tọ́ bá níbẹ̀ bá níbẹ̀ ọlọ́run ọba rẹ̀ èyí tó yẹ ká sọ pé bá níbẹ̀ ọlọ́run ọba wa wọn à sọ bẹ́ẹ̀. wọ́n ní bá níbẹ̀ ọlọ́run ọba rẹ̀ máa yí irú màálù wo ni ọlọ́run ní ẹ̀ta màálù sẹ́ẹ̀ ti pàkọ́ ọlọ́run ló wọn ọ̀fẹ́ wọn abẹ́rẹ́ fúlì fúẹ̀ṣọ̀ irú màálù wo ni. قال إنه يقول إنها بقرة لا فارض وما ذكر عوان بين ذلك فقالوا ما تؤمرون àbáni ọ̀dà tọ́ba jẹ́ sí wípé ẹ̀ bá nílà àkẹ́yìn ọlọ́run ní màálù bẹ́ẹ̀ pa láfáàrí dùn àfẹ́jà ní láhàrámà wà lábíkírún yáàní wà láàṣọ ìhà tó kò gbọ́dọ̀ jẹ́ màálù tó ti darúgbó ó yà ní òye kò sì gbọ́dọ̀ jẹ́ màálù èyí tó kéré máa mú tọrọ ọba fẹẹ dúró fún wọn màálù yìí kọ́mọ̀jẹ́ màálù tó ti darúgbó gidi ó yà ní òye kó sì má jẹ́ màálù òpó òpó lo màálù màálù kékeré fún ọtọ tọrọ ọba sọ fún ọba wọn. káni kọ́ bá ti lọ pa tọ́lọ̀ ní wọ́n pa gbogbo àwọn ìbéèrè òpònú èyí tí wọ́n ń béèrè tí wọ́n tó mọ̀ béèrè àwa ló ń bẹ iná gàárì afẹ́ni fún bẹ iná lẹ́bíkiri wà láhùmá yóò tẹ̀ wípé in ìdajì kò ní wọ́n ní máa yí irú màálù omi ọlọ́run wá ní kò gbọ́dọ̀ jẹ́ màálù arúgbó kò sì gbọ́dọ̀ jẹ́ màálù kékeré kọ́jẹ́ ìdíyọ́ wà láàrin méjèèjì mo sánífẹ́ gbọ́ òru. sọ̀fọ́lù máa tó mẹ́rún ni ọjà ìpínpẹ́ tọ́lọ̀ wọn bá ní ẹ̀pà fún ọyẹ lọ ẹ lọ sí tọ́lọ̀ ní ẹ̀ ṣe. wọ́n ní ilẹ̀ قالوا ادع لنا ربك يبين لنا ما لونها ah ọmọ israẹli wà láì sórí òkòónú gidi òkòónú ayé ọ̀rọ̀ ni wọ́n. ẹ lọ pa màálù kí ẹ lóun lè akọni abọni ọgá okuru funfun ni yẹlò ni kàlákìnní

ọ̀wọ́ bá níbẹ̀ lọ́run ọba rẹ kó tún ṣàlàyé fún wa irú kọ́lọ̀ wo ló gbọ́dọ̀ ní sórí nǹkan kọ́lá iná òòyìn kòòlò iná iná tó ń sọ̀fọ̀ òfáàkẹ́ òláhùnú a fáàkẹ́ ọlọ́run ní ọ̀dà màrúùn tọ́lọ̀ wọn bá ní ẹ̀rọ pa sọ̀fọ́rọ̀ kọjá aláwọ̀ bíi yẹ́lò pupa fẹ́sífẹ́sí páàkì ó ńlá ònù á kọjá pé sọ́ọ́fín ńlá ònù á àwọ̀ rẹ̀ ó pure ní òpìlẹ̀ àwọ̀ rẹ̀ ọmọ lóló tí o bá ní pé ọmọ lóló irú màálù yẹn mo ní píjọ rẹ̀ nìkan sẹ́ndì ẹ̀ sí mi lórí wọ̀sáàbù níjọ́ ní lórí màálù tọ́lọ́ ní káwọn èèyàn mú sáà ó parẹ́ so onímọ̀ ìlú yẹn ṣẹ̀ṣẹ̀ lè wọ́n fa ilé di irú rẹ̀ ọkọ̀ wẹ̀ láyé So ọ̀pọ̀ ti béèrè léèrè náà méjì ọlọ́run ti ní kò gbọ́dọ̀ old kò sì gbọ́dọ̀ small kò gbọ́dọ̀ jẹ́ white kò gbọ́dọ̀ jẹ́ black yóò jẹ́ aláwọ̀ pupa fẹ́sífẹ́sí tí yóò wà á mọ́ lóló tí ó pọ̀ lẹ́wà gidi kò sóró nàbìrín àti tájárò nàbìrín àwọn só orí táǹsọ náà ní wípé irú màálù yìí téèyàn bá rí gan wàláì ọmọ òjú lọ ẹni tó bá rí gan inú rẹ̀ ọmọ ọ̀dọ̀ pé èé màálù lélẹ̀ màálù lọ dá a báyìí àbá ní pé àfífá kẹrùn ńlá ọ̀nà ha àfíṣẹ̀ ní ìdù sọ́frọ̀ níbi tí yóò jẹ́ aláwọ̀ pupa pẹ́sipẹ́sí yóò pupa gidi tí yóò sì mọ́ lólótìtì kọjá sí wípé laisat sọfúrátùá sọfúrátàntú jíbùl rọm àwọn sọfúrátùá mùsàkúrẹ́ ha ọgbọ́dọ̀ jẹ́ pa fẹ́sífẹ́sí rẹ̀ eléèdí ọwọ́ á dàbí ẹ̀sùjò kò ní dàbí kéni ẹ̀sùjò kò sì ní jẹ́ ìpé èèyàn ọmọ akóyira tí wọ́n máa bí èèyàn nù ṣùgbọ́n yóò jẹ́ ìdí ó dùn owó òdìdí tó jẹ́ pé pé èèyàn bá rí i ilé yẹn máa dùn jẹ̀mọ́ àsọ́yà bí òye ó di mélòó tí wọ́n béèrè wọ́n ní ìrẹ́ Musa kọ́ọ̀lù jẹun lànà ọ̀gbàkà yorùbá yé lànà máa yí iná ó ní rẹ̀ ọ̀rọ̀ wa ò ní sú ọ àbá tó sọ àní rẹ̀ Musa fẹ́ ọ̀rọ̀ wa ò ní ṣe kí kò ní sú ó kọ̀ bá ní padà sọ́dọ̀ ọlọ́run ọba rẹ̀ bó ṣe máa pèpè lórí fóònù pè lórí aago nígbà kan tó wà wọ́n rí àtàrà pé wọ́n wá rí bóò ìgbọ́n máa farabalẹ̀ wọ́n àmọ́ ní aláhàbẹ̀ phone number two tó di number is in value. ìtọ́gbà lérò ní ìran táǹkì pé ìlàbílẹ̀ bọ́ọ̀lù sọ̀rọ̀ kọ́ máa lọ tẹ ó yẹ kó two four four three wọ́n lọ bọ̀ jù. anábì ìmọ̀ọ́sá máa ń sọ̀rọ̀ ń ọ̀wá tó bá ní bẹ́lọ̀ rẹ̀ tó bá ní sàdúà bàbá aládùà olùbẹ̀lọ̀ sọ fọ́lọ̀ pé ọ̀rọ̀ màálù yìí gan irú màálù wo ni fẹ́ ó ti dojú iná bá kọ́rọ̀ tàṣà bá àhàlẹ̀ iná wà iná ìṣà ọmọ làmóhùn tàjú jọ̀wọ́ bá ní sàlàyé fọ́lọ̀ ọba rẹ̀ kó sàlàyé fún wa irú màálù wo tó ní. ó kú dá wa lójú pé pẹ̀lú àṣẹ ọlọ́run á kú jáná á ṣe kò ń gé ìtọ́lọ́run ọba fẹ́. kọ́lá iná òye kúlù iná abákọ̀rọ̀ tó là àbálú lóhun tó fi rò láàrùn náà tó là wàmà káàdù yẹ fàlùúnì ọmọ Ísírẹ́lì èèyàn gbúgbà ni wọ́n wọ́n lè provoke anábì ọlọ́run ọlọ́run ọba kẹ̀ǹsẹ̀ sùúrù pẹ̀lú wọn ni anábì mọ́ọ́sá ń ṣe sùúrù pẹ̀lú wọn ni wọ́n ní tó bá ní bẹ́ẹ̀ lọ́wọ́ ọba rẹ ọ̀rọ̀ màálù ti dojúrú àmọ́lú màálù ogan ni ọlọ́run mọ́ọ́sá wá sọ pé ọlọ́run ní sọ fún yín iná abakọ̀rọ̀ tó ń láàzà lóòlò tó sí ìrùlà arúbọ̀ màálù tẹ́ lọ wá wá màálù gidi ni abdulbasit màálù tẹ́ lọ wá wá tẹ́ irú màálù wọn ni yọ tẹ fi ń roko tó gbogbo ara ti sádànù wàlá tẹ́ kí kèéfẹ̀ yìí tí wọ́n fi máa ń fún ẹran tí wọ́n fi máa ń fi oko kèéfẹ̀ yìí tí wọ́n ṣe kí ni tí wọ́n fi máa ń tàbí máa ń kílẹ̀ máa ń pè irrigation ìtẹ́ máa ń ṣe tí wọ́n máa fọ́n omi sí oko kèéfẹ̀ ìtàbí máa ń spray omi sí oko tó ní pẹ́lú màálù yẹn ó súnmọ́ kó ti rẹ̀ ó ti darúgbó ó ti rẹrù rẹrù rẹrù rẹrù rẹrù bí kò sí pé mùkáràmà tán hásánà sọ̀bí àtàn mùsàlámà sọ̀hí àtàn láàáyígbà sí ya yóò jẹ́ màlúù alápalẹ̀ specially research sọ̀pá ọmọ olùkọ́ ń bẹ tẹ́yìn ọmọ apálẹ̀ èèyàn ní fi roko èèyàn ní fi jẹko èèyàn ní máa fi pọ́n omi èèyàn ní máa fi sàárù sọ̀pá ọmọ ìwọ́tọ̀ bá gbélé haúsá àwọn haúsá wọ́n máa fi màlúù roko dáadáa kódà wọ́n máa fi màlúù lọ pọnmi ó ti ní bá ṣe máa ń ṣe wọ́n á igi lẹ́yìn màálù àti làkúnmí wọ́n á wá sọ àwọn ọkọ̀ máa màálù kan lè gbé bí gálọ́ọ̀nù fifteen àti twenty wọ́n máa wá wọ́n yẹn lọ yọ́n máa wá bí gẹ̀rẹ̀ gẹ̀rẹ̀ so irú màálù yẹn tí ọba ìtìsẹ́ ọdún kan ọdún méjì ó tí yá apá rẹ̀ yá díẹ̀ díẹ̀ ó lè máa tóbi máa fọ́ lóúnjẹ ọlọ́run màálù yẹn tó dáa tó dùn owó gidi tó lálàáfíà tó tí èsè ìtọ́ ń ṣàìsàn kí ò sálẹ̀ ègbò níbẹ̀ sóbi yá bí òye láṣíá bàbíya kò gbọ́dọ̀ sábà wọn bẹ̀ kò gbọ́dọ̀ sí àwọ̀ míì nílẹ̀ àti láìsà bí yá láwọnú rẹ́rù láwọn ìhá àwọ̀ tó bá ti yàtọ̀ sáwọ̀ tá a sọ yẹn kò gbọ́dọ̀ sí láàrẹ̀ irú àwọ̀ yẹn ni kò gbọ́dọ̀ kankan níbẹ̀ irú màálù yẹn lọ́lọ́run ọba ń fẹ́ látọ̀dọ̀ yín jama sóyà bí òye mùsàlámà tó là ṣe àtàfihàn kọ́ọ̀lù láàánà jẹ́ ìtàmìnà àkọ́ fàdábà òhà wà máa kàádùrú yẹ̀fọ́ àlùún gbogbo wọ́n wá sí bẹ́ẹ̀rẹ̀ ilé ayé wọ́n wọ́n yes yes now you are talking now you are talking ìrẹ́ mọ́ta wọ́n wá ń sọ̀rọ̀ báyìí wọ́n ní pé orí báyìí ní ẹsẹ̀ alhan jíta bẹ̀rẹ̀ akọ òtí sòdodo báyìí asán dèdè rẹ̀ ẹ mà pé sòdodo kílẹ̀ lọ bá fún ìjẹ́jọ́ lọ ní ń gbà náà báyìí báyìí ní kó ní ń gbà náà. kọ́mọ̀jà arúgbó kọ́mọ̀jà ìlú kiri tó ń gbà náà ń dé wọ́n ní ha wọ́n ka wọ́n bẹ̀rẹ̀ sí ní máa lù kí wọ́n bẹ̀rẹ̀ ní ṣe kí ni wọ́n wá máa lù kí sọ tí wọ́n torí pé gbogbo òròyìn eléyìí tí ọlọ́run ọba ti sọ yìí ó lójú màálù tó lè níròyìn yẹn lára sọ́gbọ́n tá à ń sọ yé ó lójú màálù tí ròyìn yẹn lè pé sí lára wọ́n bá bẹ̀rẹ̀ sí ní wá màálù kí wọ́n bá ń wá màálù kí wọ́n bá ń wá màálù kí ta ló lè nírú màálù yìí wọ́n rí màálù yìí àyàfọ̀dé èèyàn kan péré ọdịnya èèyàn mélòó ọ̀dọ̀ kan péré òun ni wọ́n ti rí màálù yẹn níbi tí wọ́n ti wá ń wà á sọ wá rí ẹni tó ni màálù yẹn àwọn àáfàá sọ̀rọ̀ tọ́pọ̀ lórí ẹ̀ ṣùgbọ́n já ṣe báyìí ọlọ́run wá lọ gbé ntọ́fà wá tóun fi ní wípé kí wọ́n pa màálù gan ọlọ́run wá ní sẹ́ẹ̀ rántí وإذ قتلتم نفسا فادارأتم فيها والله مخرج ما كنتم تكتمون sórí wàhídì kọtàlítùmí sọ̀rọ̀ míì ni àbẹ́yì ń bá bọ̀ kọ̀ọ̀lán ọ̀rọ̀ méjì ni àyànjú ẹ̀ pẹ̀lú yọ̀ǹda ọlọ́ torí pé ntọ́nà ọba ń sọ yìí èyí tó lè lẹ̀ jù nínú ọ̀rọ̀ àwọn náà ni pé ọ̀rọ̀ tá ń bá lọ yìí náà ni àṣẹ nígbà tí ẹ pa èèyàn kan láàrin yín fádàrá tó ń fi ya ẹ wá ń tì síra yín ta ló ta ni ò pa pípa tẹ ẹ ń tì síra yín wà lọ́wọ́ ọ̀hún ìjọ máa kọ́ ń tó ń tẹ̀sí túmú àti nǹkan tẹ̀ fi pamọ́ nǹkan bẹ́ẹ̀ fẹ́ kí wọ́n máa ta ló ṣe nínú yín abáfìrí ti tú afẹ́fẹ́ sọkínì afẹ́fẹ́ sì fẹ́ àfìrí fúrò adìẹ. ọlọ́run bá ní nígbà tó di wípé ẹ pa ẹnìkan nínú yín kọ̀bálí tó ń nafsan nafsan wà ìdàtà nafsan. wa bá ẹpa ẹ̀mí ẹ̀yọ̀ kan péré nínú yín àti anton kọtàlì ṣèbẹ́yìn náà pa wá pátá kọ̀sẹ́ni tó fẹ́ fi ọ̀bẹ tó nù kọ̀sẹ́ni tó fẹ́ fi jésù ẹ̀wá ń wá balọ́pàá káàkiri nínú ṣùgbọ́n ọba ọba tí ò sí ń tó pamọ́ fún ó والله مخرج ما كنتم تكتمون àti gbogbo nǹkan ń fi pamọ́ sí ọ̀ gbogbo nǹkan tẹ́ ń fi pamọ́ ọlọ́wọ́ bóòmù jáde kí ni tá a wá ṣe nígbà tí wọ́n padà rí màá lò yẹn tán jọ́ torí ọlọ́run farabalẹ̀ sórí màá lù tọ́lọ̀ nìkan wá yẹn wọ́n lówó ńlá náà padà rà á torí pé nìkan péré òun náà ló ní ọmọ màálù yẹn nínú òlu ẹnìkan kọ́pì ní irú màálù yẹn àwọn kan nínú àwọn àáfàá wọ́n lọ́mọ òru kan ló nítọ̀hún màálù yẹn náà ló jẹ́ ntí bàbá àti ẹ̀tọ́ bá a fi ilẹ̀ dọ́tòrí ọlọ́run farabalẹ̀ dáadáa sórí tọ́lọ́ ń bá fẹ́ gbà á lóde. wàláì yóò gbẹ̀dẹ́ ẹni tó bá fẹ́ di àánú ọlọ́run lọ́wọ́ wọ́n á tún ṣe mọ́ṣẹ́ nígbà tó máa wo nǹkan nǹkan tí wọ́n rò pé kọ̀ wà bá wàláì sì jọ wà bá gbé fún ọlápẹrẹ dádì rẹ nílé kan ó ti fẹ́ wó títì lọ́wọ́ á wà ẹ̀wá àwọn ní òtítì àwọn bá sì kan bá ń wálẹ̀ jẹ́ àbáwọn ilé epo wọ́n bá ní pé wọ́n bá lọ sáìtì ilé ìwé àwọn là seven million seven hundred thousand ti kí ni o seven million ẹni tẹ̀ dẹ̀ lóhùn kówó bọ̀ ní alẹ́ yìí àwọn báńkì dé ní ọ̀sán wọ́n ní ẹ̀wọ̀n ẹgbẹ́ ní ogun ẹ̀jọ̀ ọjà àkọ́tẹ́ tó ń lóbi ẹ̀sẹ̀ wàlẹ́ òdì lọ sọ afárá ìdílé tóńtón tóńtón your account has been credit with seven thousand seven million naira délé kan bàyí kíní kan òǹdé mọ́tò fi táìpù sí <laughs> ọ̀rẹ́ wa ọkọ̀ jáde wọlé lọ́jọ́ yéé seven hundred thirty seven million o lè mọ̀ súnmọ̀ jù náà tí wọ́n ti rò pé ọ̀wà valuable ọlọ́run aṣọ di kíni valuable wọ́n padà wá ara màálù yẹn lówó gọbọ wọ́n là ní kí la kù owó gọbọ kí ni tí ó wà padà ọmọ wọn sọ tí wọ́n fi wọ́n lù yẹn ṣe ọmọ ní tí ó wà ṣẹlẹ̀ náà bẹ̀rẹ̀ bọ̀ bíbá ọbẹ̀ ya kábà àlékà yóò fi ńlá ó lè mọ̀ àwọn àyà tìyí. lálá kó ń pa kí lúrúùnì ọlọ́run nípa ẹ̀jẹ̀ tó bẹ́ẹ̀ fẹ́ gbòdodo ọ̀rọ̀ ọya ẹ̀wà mú nínú màálù yẹn ẹ fi díẹ̀ bìbáàbì ha àwọn àbá àlọ́nà wọn sọ páàtì wo wọn tí wọ́n ń torí ẹ̀ pa màálù kákẹ́ rárá mú díẹ̀ bọ́yẹ́ tí rẹ̀ nẹ́gẹ́ bọ́yẹ́ ẹsẹ̀ ni bọ́yá ẹ̀dọ̀ ni bọ́yá ẹ̀dọ̀fóró ni bọ́yá fún ni ẹ̀sàmù nílò rẹ̀ bá bì á sọ ọ̀rẹ́ bá bá pẹ̀rẹ̀ léyà náà abálẹ̀ amínú alẹ́ amínú mustapha hasan lẹ́yìn bá pẹ̀rẹ̀ léyà fẹ́ èèyàn wà lára mú díẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní lọ́dà akákọ́jẹ́ láà bá dé ní ibi ọ̀dọ̀ tí wọ́n bí wọ́n ní ògòǹgò lọ́yẹ àwọn bí ó ní ìrò ní máa dídí ẹ̀dọ̀ ní ẹ̀yìn kí ló pẹ̀ kò àdí nǹkan kò kù tó ọ̀dọ̀ tó pàdé bá ti àwọn àbúrò yóò yà sáré sórí bó ṣe ẹ̀dọ̀ lọ jẹ bó ṣe àwọ ọlọ́sáré tó jẹ láti ẹ̀ràn rẹ bó sì jẹ́ ẹ̀dọ̀ ọlọ́sáré jẹ láìsí kò ṣe nǹkan ṣùgbọ́n kí la fẹ́ lò níbẹ̀ sóyà bí òye ní tá a fẹ́ lò níbẹ̀ òun ni wípé ẹ oríkẹ́ báyìí lẹ fi nà án èyí tó rọ̀ jù ní pé ẹ sáàmù nínú ẹ òun ni ẹ fi rárá ná ẹni tó kù yẹn bẹ́ ẹ bá ti fi nà yóò sì jí yóò sọ ẹni tó pa á jẹmọ́ sórí àbí òye wọ́n náà bá ṣe bẹ́ẹ̀ wọ́n bá rárá mú ibì kan fọ̀bọ́rọ̀ múlímọ́ yíta bíbáàbí ábí ilé bá kọ́rọ̀ fàṣọ́rọ̀ dáríkà dákọ́n lẹ́kọ́n lè mọ́ bá alẹ́ ìsàlámù wà láàlá kó ń ta kílú àtẹ́lẹsẹ̀ làákàyè sẹ́ẹ̀kú ní làákàyè òpòrú ní ẹ̀gbọ́n ẹ̀yàn ọmọ ìsírẹ́lì wọ́n náà bá ṣe kí ni sọ ń bì pé ntọ́nà ọba sọ yẹ ká ronú sí bàbá nípàdé ẹ̀kú nù ní sánù zàkì yá wàlákì nàwó lẹ́sà ní àkìlé bàbá gbọ́dọ̀ tèmi wọ́n ló lè ṣẹlẹ̀ nígbà míì èyí ó tí wọ́n bá ti kọ́ ní nǹkan kíláàsì ó fi àsọrí ṣùgbọ́n kò láàfẹ́ máa wo iná ẹni tó lọ iná spark iná iná òun sì ní wọ́n ní kíláàsì tó ní làákà tó kí n tọ́kẹ̀ lọ́pọlọ fún ẹni pé kẹ́kọ̀ọ́ ní nǹkan kọ́ àtórí back to sender ní wọn ìbá dùn. tó di iná ń jó lára iná fẹ́ lára wáyà ọwọ́ àfẹ́ ní gbómi wá gbómi wá gbómi wá ọba sí sábà ti disconnect iná ṣé lóòótọ́ máa sáàkì ni èèyàn lè jẹ́ zakiyu kọ́mọ̀dé ákìlù ìyàtọ̀ ńbẹ́ńbẹ́ ìyàtọ̀ ni pé máa wò wọ́n ní bírèkì mọ́tò fè bírèkì mọ́tò fè ọwọ́ àná gbé blọ́ọ̀kù ọ̀fẹ́ mọ́tò tó wà ní free ọwọ́ ẹgbẹ́ blọ́ọ̀kù ẹja ti blọ́ọ̀kù ṣọ́ọ̀kì ẹ̀ dédé rẹ̀ ọkọ̀ yá àná kí mọ́tò ọmọ pọ̀ ibi ó ti ń gbé blọ́ọ̀kù mọ́tò kẹrin olórí mẹ́lẹ̀ ó sì ní bẹ́ẹ̀ lóòótọ́ ṣùgbọ́n kò wà intelligent nìyẹn kò wise the wisdom is not there kò lọ́gbọ́n tó tó lórí. sọ bàbá wa pé wọ́n lè rò pé pòfẹ́sọ̀ bẹ́nu àwọn ẹnjìníà bẹ́nu àwọn ẹ̀ ẹ bá mú díẹ̀ nínú ẹran wọn náà bá fi lọ òkú yẹn òkú bá fẹ́ tó pa òkú ṣe kí ni. òkú ṣe kí ni. òkú ṣe kí ni. òkú ṣe ni tó pa lágbájá ọmọ lágbájá làkàṣègbè ọmọ làkàṣègbè òun ló pa mí o ẹ má bàrà yín jà ẹ má para yín nítorí tèmi fẹ́ẹ̀sì mẹ́ni tó pa mí ojú kálukú bá wálẹ̀ àti ìtọ́lọ́ ọba ṣe fún wa yìí ó fẹ́ kí wọ́n ṣe làákàyè ni ká lè ní rònú. a ní pé pàkúrú lọ́pẹ̀rẹ̀ ìbúwò bíbá àbẹ̀ ya ọyẹ́ ẹ fúnra yín náà lẹ́sọ̀ pírẹ́sọ̀ yẹn díẹ̀ nínú màálù yẹn lẹ́ni tó pẹ̀ yín lẹ́jẹ̀ yòókù. kàdáníkà yóò ṣe la òlìmọ́ta àfẹ́ni tó ti kú ọlọ́run náà jí dìde ẹni bá ní jí ǹdè mọ́ bá níjọ́ tó lọ ń bá jí dìde kó jí mi náà to ah, nígbà táwọn múkàrù wà náà kírù àwọn mẹ̀lẹ́kà tó ju òun mẹ́rin tán bá bà ní ọ̀dọ̀ ìdìbò lórí kórí ẹ̀ fọ́bọ̀ tó ń sẹ́gbẹ̀ tó tó dìde padà tí wọ́n tiri bọ̀ nínú tó jáde lọ́pọlọ tó tiri bọ̀ ní ìdòdó tó jáde ní bàrádì tí wọ́n go nínú lórí tó jáde ní fúrọ̀ yọ́ mọ̀ wípé ọlọ́run ọba ọba tó bá jẹ́ ni. kádàálẹ̀ wàyúrí nǹkan àyà sèyí lálàkùn ṣàkìlún àtẹ́bọ́lọ́ ọba tẹ máa ń jí òkú dìde nìyẹn ọlọ́wọ́ bá wá ń fi eléyìí òun àyín kó lè jáde ọlọ́wọ́ bá ń fàmì rẹ̀ ràn yín kẹ́ ẹ̀ lè ṣe làákàyè ẹ̀yin ọmọ Ísírẹ́lì tọ́sàn yín àfẹ́ ẹ̀ lọ́pọ̀lọ́ lórí sí ọ̀yìn àfẹ́ ẹ̀ ní làákàyè ká parí tẹ̀síìrì lẹ́nìí pẹ̀lú fàwa ìdùlà kí wá làwọn àǹfààní tá a rí dì mú nínú àyà yìí nínú tẹ̀sí ọ̀rọ̀ asọ́lẹ̀ àlùfẹ́ ìmì bàbá ní tààzímù Allahi azza wa jalla àfetítóbi ọlọ́run gbígbẹ̀ngbà ọlọ́run láàyè tọ́já sí wípé ọlọ́run ọba àlékè ọlá ó ṣàfitì agbára àlámọ̀rí sọ́dọ̀ rẹ̀ sí játìlgáì pẹ̀lú pé third person inna a yámúrù so ọ̀pọ̀lọ́ náà ma sọ̀rọ̀ ẹ̀nà kùránì bí inna lọ́à yámúrù bí adìlẹ̀ ṣùgbọ́n bí tàwọn ọmọ ìsírẹ́lì nígbàtọ́ lọ fẹ́ ní kí wọ́n lọ ṣe anẹ́bì mọ́ bá ní inna lọ́à kún lọ tó ní ọ kẹ́ ẹ mú díẹ̀ níbẹ̀ kẹ́ tó kú kó sì jí kó ní lágbájá ló pa mí o làkàtì ìbí ló pa mí kó sì kú padà ọbẹ̀ lónìí alágbára lọ́lọ́ wà nínú nínú àwọn ẹ̀kọ́ àfáà ló tọ́ fọ́mọnìyàn ayé slokal asbab alẹ́tí tó á di ìlàkọ̀bólè amúrí awìlẹ̀ kábárì àfọ́tọ́ kọ́mọnìyàn ó máa lo approach kó máa lo method kó lo ìlànà kan eléyìí tó lè fa káwọn èèyàn ọgbà ń tàfẹ́ ọlọ́run bá sọ àbíròyìn pé èèyàn bá sọ fún wọn you need to know how to present issues and matter and affairs ó yàrí òye lọ́sùn ọ̀nàbí mo bá ní iná lọ à yá àmúrò ọmọ àǹtọ̀bẹ́ bá òòrùn bá kọ́rọ́ ọlọ́run ọba anyị ọba gbogbo wa wọ́n anyị tí wọ́n fi gbá wọlé tọ́ba ní pé ọba lọ náà ní bàbá ni nílò ìsìtàrùbà ní yìí ọ̀gbọ́n yé àìsàn kan lù lìnàbí yìí máa lẹ́yìn sọ láti wàsálà àtàtàkìdò náà ó sọ wá kọ́lá àrùn bílá ìyálẹ̀ àkùnà náà ẹ máa wo bí ọmọ Israẹli ti gọ̀ tó bí wọ́n ti polú tó bí wọ́n ti wọ́n ń sọ fún ànábì ọlọ́run ànábì wọn pé ó dẹ̀ ti sọ fún wọn pé iná lọ́ọ̀à ọlọ́run ló ní sọ bẹ́ẹ̀ wọ́n sọ ọmọ ọmọ ọmọ àmú sọ ọba wa sáwà sọ ọmọ àpárọ̀ fún àní lẹ́yìn ìgbà tó sọ fún ọlọ́run ọba ní òmùgọ̀ náà nínà lè tó ọmọ fà kálukó jókòó dáadáa kẹ́nìkan kan mọ́ sùn anábì Mùsá wọn sàlàyé fún wọn pé a àwòrò billahi àná àkóónàmínà lójà asómùgọ̀ aláìmọ̀kan òpè afọ́fùgbẹ́mu òpònú èèyàn òun lẹ́ni bá máa ń fa àwọn èèyàn jọ wẹ̀kẹ̀ tí máa fi wọ́n ṣeré tí máa mú wọ́n ṣeré tí ma ń fún wọn aláìmọ̀kànnì torí bá nàbí musa ní àwọn bíbí láìna akúnà mí jà ilé ìmọ̀bọ́lọ́ wà sọ kí n jẹ́ kanú àwọn wà ní ní bàbá nínú àǹfààní tá a rí anna ìfàhálà wà azàwàjálá bàbá ní gbogbo ní sí sì torí pé Musa nínú àwọn olùdá azemi náà rúṣòlù ọ̀kan nínú àwọn first class prophet nínú àwọn resolute prophet àwọn ànábì ọlọ́run tí wọ́n ní pẹ̀lú ẹ̀mí lọ́wà wà máa bá ní wa Musa tó ní bùkátà lọ sọ́dọ̀ ọlọ́run ọba tọ́ba wá rí rẹ̀ àtẹ̀lé àtiwọ́ wáyé táwa ò ní ní bùkátà lọ sọ́dọ̀ ọlọ́run wáyé tí wọ́n rò pé òní di ọlọ́run ò ń ṣe dáadáa nínú àwọn òbí rẹ̀ wọ́n rówó school fees yìí san ọmọ bẹ náà kọ́ lọ́mọ jẹ́ kí bísínẹ́sì wọn dojúrú ọmọ jẹ́ kí wọ́n máa recession àwọn òbí rẹ̀ wọn máa rówó school fees rẹ̀ san ọbẹ̀ náà kọ́ lọ́n kó gbọ̀n láti rí jẹ́ wọ́n máa recession ẹni pọ́blẹ́mù nínú fámìlì yìí ọmọ abẹ náà kọ́ lọ́n ọba yín mú kó ìwọ gangan tó bá kọ́ ẹlẹ́kọ̀ọ́ pé yíyọ dáadáa ọmọ bẹ náà kọ́ kó fi yọ nínú rẹ̀ náà ni wípé istikbaru bani isra'ila àìsùkọ́ lùlì musa alayhi salam ó dé ọ̀rùlà náà rọ̀ bàkà wọ́n ní ìgbéraga mótómótó ìjọra ẹni lójú ní fáwọn ọmọ wọ́n ní ọlọ́run bákan náà wà mí ní á nínú rẹ̀ takidul amuri alábàní ìsọ̀rọ̀yìlà ayẹ́fọ́ àlùhù kíkapá máa fẹ́yẹ báwọn ọmọ ìsírẹ́lì torí pàdánù mò bá ní fáfọ́ àlù máa tún màrú náà ní ẹ̀ṣẹ̀ lọ ṣe wà mí ní á nínú àǹfààní dìmọ́ bàyánù tó lò tìyí tó máa tọ́ka sí báwọn ọmọ ìsírẹ́lì bí wọ́n ṣe gbẹ́rù gbòǹlé bí wọ́n ṣe jẹ́ nínú kòkó aláyàkókò ìgbàkí ìyẹn fà torí pé tọ́lá búba yá náà wọ́n ń ṣe wọ́n ń wá àlàyé alílè bá kọ́ra àmìlà àwọn fẹ́ ro àmìlà ṣé màálù yìí ṣé màálù tó ṣiṣẹ́ ní àdéhìí tí ò ṣiṣẹ́ wọ́n tó sọ fún wọn tán tó ń lóko àdéhùn lóko láyé ti gbó àdéhùn tí ì gbogbo òbéèrè dèdè rẹ̀ yẹn ń sọ orí èèyàn tí wọ́n jẹ́ tẹ̀sídìdù lọ ọba ti ń bèèrè béèrè tí ò ní jù wà lọ́nà tí ó fọ́ àìsàn àmọ́rọ̀ obìnrin ìbákàrà ní bí a lè àlàtí ojú tí bá kọ̀rọ̀ tí ń wá ilé ìtọ́já sí pé ìròyìn tọ́lọ̀ wá padà fún wọn ìyẹn náà sì ré ó ní ṣe pẹ̀lú ọjọ́ orí kò gbọ́dọ̀ darúgbó jẹ́ kékeré ó jẹ́ ìsìnkú àtẹ̀sẹ̀sì tí ó jẹ́ ìtọ́jẹ́ yẹpẹrẹ tí orúkọ àbí tán fi ń fómi sóko àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wà ní ní bàbá nínú a rí ń bẹ̀ anna máa ń ṣàdádà sí i ṣàdádà lọ́wọ́ alẹ́ ìwọ́tọ̀ ọba mú ìsìláàmù wà láyé ṣáádà hádà dínà àhàdó ìlàgọ̀ làbàwú ẹnìkankan ò ní mú ìsìláàmù lé fúnra rẹ̀ àbí kí ìsìláàmù kó borí ẹ̀ tẹ́nìkan bá ti lè mú ìsìláàmù lé ìsìláàmù ó borí onítàn yóò sì jẹ́ni tí yóò jìyà níwájú ọlọ́run ọba àlèkè ọba àlùmọ́yìn eléyìí wà nínú àwọn nǹkan eléyìí a gbọ́dọ̀ gbọ́yé tá a gbọ́dọ̀ kọ́ ìbéèrè fẹ́ kọ́ wa nípa ọmọ Ísírẹ́lì nígbà tí wọ́n mú nǹkan ṣe wọn tí wọ́n bẹ̀rẹ̀ tí ò bá láàká ìmú ọlọ́run ọba ṣàdádá lọ́rùn ni ọlọ́run ọba náà wá fún nǹkan lè fọ́ wọn wà wọ́n gbèrò láti ṣe òun náà ni wípé àwọn òfin tọ́lọ̀ wọn bá pa wọ́n yẹn nínú fẹ́ rẹ̀ wọ́n fẹ́ ọlọ́run wá ń gbé wọ́n fẹ́ wọn ní ìpele ìpele ìpele àkọ́kọ́ ní pípọ́ lọ fẹ́ mọ̀ tí Musa fẹ́ fàwọn fèrè yìí wọ́n ní rẹ̀ Musa bánibẹ́ lọ ọkùnrin ọbẹ̀ bánibẹ́ lọ kí láwọ̀ rẹ̀ bánibẹ́ lọ irú màálù wọn ni àti wọ́n fẹ́ lọ́gbẹ́ máa fi òfin ìfalẹ̀ ni wọ́n fẹ́ tójú ẹ̀ gbolẹ̀ ilé iwu nù kaba wa gbọ́dọ̀ sọra fún nínú àwọn àǹfààní tá a rí bẹ òun náà ni tí ọba ti gba ń tọ́lọ fún wàhálà ni ó kọ sí ẹ lọ pa pa nígbà wọn bẹ̀rẹ̀ sí ní béèrè béèrè wàhálà bá wọn. wàmí ọba náà ọmọ Ísírẹ́lì létí tó tó ṣe fún wọn pé ẹni tí wọ́n pa nínú wọn tí ọba tí ọba para wọn tá ọlọ́run tó sì sọ ẹni tó pa tí wà láti lọ́ọ̀lẹ̀ bàbá ní nínú rẹ̀ òun náà ni wípé anna kọ́ńlá rọ̀sùn kọ́ńlá lèkẹ́ni lèmọ́sọ́lẹ̀ ìdákànà ìdáwòrán àti ẹni tá a rán níṣẹ́ ó ti rẹpẹsẹ́ǹtì ohun ẹni tó rán ní níṣẹ́ torí pọ́lọ́ lọ́rọ̀ náà bí ìwà mú fáfẹ́

àti kí ni gọ́rọ̀dù á èròǹgbà wo kí ni ìbànú bẹ̀rẹ̀ ìṣó rẹ̀ kí ni wọ́n fẹ́ ká dì mú lẹ́kọ̀ọ́ ń bẹ̀ kì í ṣe pé tá ìjàmbá àti yán níbo bí kò ṣe pé àwọn àṣà eléyìí tí yóò ṣe wá láǹfààní ntọ́lọ́wọ́ bá sì sọ níbi ìtàn ẹ má jẹ́ àṣọ sóbì àbí òye ntọ́lá ti lójú ń bẹ̀ ká má máa fọpọlọ tú àbí ká má wà lóye sọ̀rọ̀ ìlẹ́yà ìyẹn jẹ́ kan bàbá nílá rẹ̀ náà ni a náà rí láyà nínú àyà sí là bọ́lọ̀ ṣe ní kí ọ̀pá màálù tó fi jí òkú yẹn ọ̀kan nínú àmì ọlọ́run ni. bákan náà wà mí ní ànàbàyà náà lówó rẹ̀ kàfíyà lè fi yáàzú bí alẹ́ sí láàbù àdúrà mí ní mọ́sẹ̀ là àti nǹkan tó jẹ́ pé àmì tó ṣe nǹkan tó pamọ́ kọ́ lọ́ wá tàbílẹ̀ ẹ̀ fún wa nítorí lè dá wàhálà alẹ́ tó jẹ́ pé ara kálukú rò wọ́n ní wọ́n ló di èmi mo di kálukú wá sí wa lẹ́yìn tó lẹ́yìn lẹ́yìn lẹ́yìn ó lè jẹ́ kankan lóní kọ́ ló di ọyẹ tó di ti smart kò fi fò fẹ́ǹsì lọ kò fò fẹ́ǹsì wọlé kò fò fẹ́ǹsì jáde so kọ́ máa jẹ́ kí wàá lọ́wọ́ máa ṣẹlẹ̀ tó jẹ́ kí ẹni tí ọ̀jẹ́ kẹ́ suspect òun lẹ́ suspect bàbá ni wà mí ní àtàzírù mi à ń yàtúmọ̀ ní sánù ṣe ara yẹrùbọ̀ ọ̀mọ́ ntí ọba ti yọ lọ kí ọba fi nǹkan pamọ́ ntí ọ̀yọ́ lọ nínú tọ́lọ̀ ọ̀yọ́ nù ká máa wá fi pamọ́ ká sọ̀ra fún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. nínú àwọn ẹ̀kọ́ ilé tí a nínú ìgbà yìí pẹ̀lú ọ̀dọ́ náà a máa lọ́la lórí ọ̀rọ̀ àwọn ọmọ ìsírẹ́lì yìí náà ni sọ pé sọ́rọ́tù lè bá kọ́ra afẹ́ ní sọ́rọ́tù kíni o sọ́rọ́tù bá ní torí pọ́rọ̀ wọn pọ̀ dìgbì so ọlọ́wà gbogbo káwárí ẹ̀mí ẹ̀ láyé àtijọ́ ọ̀gbìn ìgbà ẹ̀hánu subhanaka allahumma wa bihamdi ashhadu an la ilaha illa